àwọn mùsùlùmí ìlú afọ́n ní ayẹyẹ ọdún ọ̀ṣun tí wọ́n fẹ́ ṣe kò gbọ́dọ̀ wáyé ìgbìmọ̀ adarí ẹ̀sìn mùsùlùmí nílùú afọ́n níjọba ìbílẹ̀ àṣà nípínlẹ̀ kwara ti jáwé akíwọ́wọ́ fún arábìnrin kan abímbọ́lá falilat tọ́pọ̀ èèyàn mọ̀ sí ìyá ọ̀ṣun pé kò sáàyè fún un láti ṣe ayẹyẹ ọdún ọ̀ṣun èyí tó fi sí ọjọ́ karùn-ún oṣù kínní ọdún 2023 aláròye gbọ́ pé arábìnrin abímbọ́lá ti kéde tọ́sídẹ̀ẹ́ yìí gẹ́gẹ́ bí ọjọ́ tóun máa ṣayẹyẹ àjọ̀dún ọ̀ṣun ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ ẹlẹ́sìn mùsùlùmí nílùú afọ́n ti sọ pé àlá tí ò lè ṣẹ ni o kó sì tètè yí ìpinnu rẹ̀ padà kíákíá torí pé òdì ẹ̀wù ni ìyá ọ̀ṣun là bọ̀rùn ẹnìkan tó fi ọ̀rọ̀ náà tó aláròye létí sọ pé ìdí tí wọ́n fi ní ayẹyẹ náà kò gbọ́dọ̀ wáyé ni pé àwọn èèyàn tó ń bọ òòṣà ọ̀ṣun ni wọ́n máa ń ṣayẹyẹ àjọ̀dún ọ̀ṣun lọ́dọọdún ṣùgbọ́n ẹ̀sìn ìsìláàmù ni wọ́n ń sìn nílùú afọ́n láti ayébáyé fún ìdí èyí kó má gbé ẹ̀sìn abọ̀rìṣàwọ̀lú náà wọ́n ní tó bá fẹ́ ṣọdún ọ̀ṣun kó gba ìlú ọ̀ṣun lọ nípínlẹ̀ ọ̀ṣun torí pé ayẹyẹ náà tako ẹ̀sìn ìsìláàmù pátápátá kò tí ì sẹ́ni tó mọbi tọ́rọ̀ náà yóò já sí báyìí o nítorí ohun tí àwọn kan tó súnmọ́ ìyá ọ̀ṣun sọ ni pé oníkálùkù ló láǹfààní láti sin ẹ̀sìn tó bá wù ú lábẹ́ òfin ilẹ̀ wa tí ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ halẹ̀ mọ́ ọ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ìlú afọ́n ń ṣe yìí Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ̀nyín.